ẹ̀dá alààyè tó ń gbọ́ wa gbé ètò pé ojúmọ́ fún tojúmọ́ ojúmọ́ rere ní ọ̀jẹ́ a ní gbàwé ìbànújẹ́ lágbára lọ́wọ́ elédùnmarè bàtà kan ń bẹ tí wọ́n máa bọ́ sẹ́nu ènìyàn tí wọ́n máa ń kìyàn pé ẹkú wọn ò ní bọ́ sọ́nà àti ẹ lágbára lọ́wọ́ mọ́tò kan ń bẹ o tí wọ́n máa ta màrìwò sí níwájú wọ́n ta màrìwò sí lẹ́yìn wọ́n á sọ pé ilé lágbájá ni wọ́n gbé kàńbó lọkọ̀ ní ọ̀sọ̀kalẹ̀ wọn ò gbogbo olólùfẹ́ ní gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa lóòrọ̀ tòní lélóko lẹ́yìn odi ni ẹsẹ̀ kúkú yòówù tẹ́ ẹ ti ń lórí ọ̀fẹ́ àti máa wò wá lágbára lọ́wọ́ elédùnmarè ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlẹ̀ sílé yín àní rùkú jáde àsì ní rùkú wọlé lágbára lọ́wọ́ elédùnmarè lórúkọ elédùnmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba tó ba lérí ohun gbogbo òrìṣà tí gbogbo aráyé ń pè júbà wọn la fi lóore ọ̀fẹ́ àti tó kalẹ̀ sí àgbàlá alájà Kudrat omi alájù ìyá gbogbo fún gbogbo ènìyàn ẹni tá a bí nípasẹ̀ omi tọ́jẹ́ pé omi ló fi ń ṣèwòsàn omi náà làwùlò bẹ́ẹ̀ dá bá délé ayé wọn ní ẹfomi ẹfi kọ́ ọmọ kékeré lójú pé wọn kékeré bá a bá sì tún padà náà omi náà ni wọn ò tún lò gbẹ̀yìn fún wa náà ó bẹ̀rẹ̀ pé kò sóhun tá a ṣe lókè ìpẹ́ yìí tá a yọ tomi kó ń bẹ̀ ó là fi ń kí àlè ajá kúdírà tí omi alájù pé ẹ̀dá yìí kẹ̀kẹ́ tí ọba ti mọ ohun tí wọ́n fi ṣẹ̀dá omi kò lè mọ̀ bí ìyá ṣe ń jáde bó ṣe ń túdè ohun tí ìyá bá sì ti dáwọ́lé báyìí Elédùmarè òrìṣà òkè ní gbọ́wọ́ wọn ṣèwòsàn lágbàlá wọn lórúkọ Elédùmarè ọ̀hún làá fi ń kí Alhaja Kudirat Omi Alájù pé yá o ẹ káàbọ̀ sórí ètò fún tàkókò yìí a kú ojúmọ́ o <laughs> ó pé ọjọ́ méjì mẹ́ta tá a ti gẹ ní ara báwo lọ sí Òṣogbo náà wọ́n mọ̀ pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní gbogbo ẹ̀ náà wọ́n mọ̀ pé òun ló dé wa lọ́wọ́ lọ́jọ́ níjẹjọ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ lágbàlá Ya, ẹ bá kí gbogbo ọmọ nàìjíríà. Hmm, ojúbọ Ọlọ́run mojúbọ ènìyàn mojúbọ ọmọdé mojúbọ àgbàlagbà ìbà onílé ìbà àlejò ìbà gbogbo ẹ̀yin alágbára ayé olódùmarè ọba àjíkí ọba àjíkí ọba àjọ gbogbo ọba tó ní ká máa bẹ lónìí ọba tó ní ká lọ látijọ́ tá a ti lọ tá a tún wá padà wá lónìí láyọ̀ àtàlàáfíà tó ní kèmí àti ẹ kájọ ríra wa láyọ̀ àti lálàáfíà akí olódùmarè ọ̀hún mo wá fi kíkí olódùmarè mo fi kí gbogbo ẹ̀yin ládéládé àgbáyé mo kí gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba àgbáyé mo kí gbogbo ẹ̀yin ìjòyè mo kí ẹ̀yin àfáà ńláńlá tí ẹ gbà pé Ọlọ́run wà mo kí gbogbo ẹ̀yin wòlíì àgbáyé tí ẹ gbà fún Ọlọ́run mo kí gbogbo yín pátápátá báyìí mo kí ẹ̀yin olúwo mo kí ẹ̀yin apènà gbogbo ẹ̀yin àbíyí àgbáyé mo kí gbogbo yín lónìí mo wá kí gbogbo ẹ̀yin gbarúmọlẹ̀ tẹ wà lótùfẹ́ Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóòyà yìí awẹ́dẹ tọ́kọ tó wẹ ẹmọ ẹbọra tí ń gbénu omi mo kí ẹ lónìí òrìṣà ńlá alábàálàṣẹ mo kí gbogbo yín lénìí o mo kí gbogbo yín lónìí pátápátá pé ojúmọ́ ire ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ ìṣe lóore ní òmò gbogbo yín lónìí. àṣẹ Èdùmàrè. ajé òkúkúlùsọ onílọ́jọ́ ajé ajé òkúkúlùsọ onísọ̀bùjì ajé ọ̀nà làwọn á láàárọ̀ yìí lónìí pé gbogbo yín pátápátá ẹ̀rá jẹ́ná ẹ̀rá jẹ́lò ẹ̀rá jẹ́jẹ́ ẹ̀rá jẹ́mu ajé àfilẹ̀ yín ṣe bùdé ajé àfọ̀dẹ̀dẹ̀ yín ṣe bùdé gbogbo ibi tẹ́gbẹ́ yín bá ti náwó ẹ̀ ní báwọn náà ráhùn kí là ń pè lájé owó náà là ń pè lájé ajé abáyín gbé o gbogbo pátápátá ajé ọ̀nà là ń wá kiri gbogbo àgbáyé ajé ọ̀nà ní kálu ẹni tí ó lọ bí mọ́tò ẹni tí ó ṣe mẹ́káníìkì ẹni tí ó ṣe gbogbo bí kíbi tá a bá wà lónìí. gbogbo iṣẹ́ ìyẹ́wò tá a bá ń ṣe. ǹjẹ́ ẹ̀jẹ̀ lẹ̀ ń wá kiri ẹ̀ nípàdé tí ó jẹ yín o ẹni láṣìṣe ọmọ aráyé ẹni tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹni tábí amú ètú òní gbé ká yín mọ́lẹ̀ látòní lọ tútù tútù báyìí láàárọ̀ kín tútù báyìí láàárọ̀ bàbà ilé olúwẹ̀rí ègbóná ilé yìí ò ní gbóná mọ́ ní ìtẹ́ ẹ̀kọ́ ègbéná ìtẹ́ yẹ ò gbóná mẹ́yẹ ìtẹ́ gbogbo yóò ní gbóná mọ́ yín gbogbo mi tẹ́ ti ń wò mí tẹ́ ti ń gbọ́ mi lónìí ẹ̀ ní láṣìṣẹ́ ọmọ aráyé o ní ojú ilẹ̀ mọ́lẹ̀ gbogbo láyé ò nílù fún yín dé lórí lójú báyìí nígbà yìí lọ́wọ́ orí àtẹ́lẹsẹ̀ nígbà yìí lọ́wọ́ ọ̀nà aṣọ funfun báyìí nígbà yìí lára òpin gbogbo tẹ́ bá dé ẹ̀ mọ́ gbà yìí owó ìtọ́lápò wọ̀yọ̀wọ̀yọ̀ owó òní tọ́lápò nígbà yìí bá ti náwó ẹ̀ nígbà wọn náà rà á àṣẹ nu tó àṣẹ tọ́fọ́ ká lọ ká àṣẹ tá a fún èrè fi ń ṣòro àṣẹ tó wà nídìí àkekèé làkekèé fi ń ṣòro àṣẹ tó lódùmarè fún mi tó ní kí n mọ fi bá gbogbo ẹ̀yin ọmọ aráyé kí n mọ fi jáde kí n sì mọ fi túdè ó ní mo fi ṣàdúrà fún gbogbo yín lónìí ìwọ tó wà nílùú òyìnbó tó wà lamẹ́ríkà ló wà nàìjíríà gbogbo ibi tó wù kó ti máa gbọ́ mi kúdúrà tó lábì lónìí eku rẹ̀ á máa ké bí eku ẹyẹ rẹ̀ á ké bí ẹyẹ ọmọ ènìyàn yá fọ nǹkan ènìyàn ilé rẹ̀ á mọ dùn rí ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ á mọ dùn wò wà á lájé òní bá wọn ní lọ́rùn o tó lájé lọ́rùn ló jẹ gbèsè ẹni jẹ gbèsè ẹni fi gbèsè lórí ayé ẹni fọkùnkùn bírímù bírímù lórí ayé yìí o ọmọ aráyé ò ní gbojú lọ́wọ́ yìí ẹ̀yà aráyé ò ní lọ lẹ́yìn orogodo báyìí ojúmọ́ rẹ ló mọ́ wa lónìí ojúmọ́ owó ojúmọ́ ṣe lóore ló mọ́ gbogbo alájà Kudirat Omi Alájọ àwọn tí wúre sínú ayé wa yìí mo mọ̀ pé eh, wọ́n làdúrà sàn jèpè lọ báwọn ṣe ń wúre níbi ojúmọ́ tí wọ́n ń wúre sínú ayé wa yìí lọ́pọ̀lọpọ̀ sì ń rámẹ̀ ẹ̀ lára wọn àwọn tó ń ṣàmì tí wọ́n ń ṣàmì àdúrà wọ́n sì ń gbàdúrà pé áá ah, ah! láì tí ì fojú kan alájà Kudirat Omi Alájọ wọ́n sọ àsọtẹ́lẹ̀ sínú ayé àwọn ọ̀rọ̀ àwọn sì yí padà alájà Kudirat Omi Alájọ kí ni wọ́n ń pè lájé hmm. báwo lájé ṣe bá èèyàn gbé ọ̀nà wo la jẹ́ ìgbà sálọ fẹ́ dá ẹni pé odidi ìbéèrè bíi mẹ́ta mo kó pọ̀ ní yóò jẹ́ fọ́ọ̀n wọn báwo lèyẹn ṣe pajé padà sínú iṣẹ́ yẹn a lè máa ṣerú ètò báyìí lọ́jọ́ ajé ká má mẹ́nu bà ajé o ìdí nu tó jẹ́ kí n kọ́kọ́ béèrè nípa ajé ká tó lọ sórí ìbéèrè mi. ẹ ṣeun atọ́kùn kí náà pè ní ajé ajé hmm, ajé òkúkú lùsọ nísọgbòjì ẹ wọn ní Èdùmàrè jẹ́ alájé lọ́wọ́ mọjẹ ká bá wọn ní lọ́rùn gbogbo ẹ̀yin tá à ń wò mí lénìí nǹkan tí wọ́n ń pè ní ajé òní kò ṣe má ní kò ṣe má ní lórúkọ tí wọ́n ń pe ajé torí ìwọ tó bá wà láyé tó bá lájé lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ ó máa ń bá láyé fọwọ́ tì ni gbogbo ẹni tó wá sáyé tí ò lájé gbogbo ẹni tó wá sáyé tí ò rówó jẹun gbogbo ẹni tó wá sáyé tó ń wo ara rẹ̀ bí ìgbà pé kí ló ń wá ṣe gan irú ẹni bẹ́ẹ̀ lájé sá fún hmm. irú ẹni bẹ́ẹ̀ ajé ti sá lọ lọ́dẹ̀dẹ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ajé ti sá kò nínú ayé rẹ̀ ajé ọ̀nà ni president ń wá tó fi dórí oyè ajé ọ̀nà ni governor wá tó náà fi wá ipò ajé ọ̀nà ni commissioner wá táwọn náà fi wá ipò ajé ọ̀nà ni lọ́balọ́ba ń wá tí wọ́n fi du adé tí wọ́n fi sọ pé àwọn náà fẹ́ dórí àpèrè bàbá wọn ìjẹ́ tí wọ́n bá débẹ̀ sí bá jẹ́ ọ̀nà ni wọ́n wá kí láǹfààní ọba tí ò lájé lọ́wọ́ tó bá sọ̀rọ̀ nílùú ẹnu rẹ̀ ò ní tólẹ̀ tó bá òkúkú ní sọ nísọ bòdì àfilé yín ṣe bùgbé àfọlẹlẹ yín ṣe bùgbé kò sábà ní lórúkọ tí wọ́n pè ajé nǹkan tí ò yẹ kéèyàn ní tó bá wáyé òun lórúkọ tí wọ́n pè ajé ajé ó jẹ́ nǹkan tí èèyàn gbúdọ̀ ní ó jẹ́ nǹkan tí ọmọ aráyé wá kiri ó jẹ́ orí jẹ́ òrìṣà tó jẹ́ pé ńgbà tó wáyé nígbà ìwáṣẹ̀ ajé sá lọ hmm. nítorí pé wọn ò ṣe bó ṣe tó àti bó ti yẹ wọ́n ń lò lọ́nà òdì ló bá fi sá lọ ó sá sá sá ó sá sínú omi ó sá sá sá ó sá sí ibi igi ó sá sọ sá sórí èpè ó sá sínú afẹ́fẹ́ onítẹ́lòmíì tí ò bá ti lọ ṣiṣẹ́ afẹ́fẹ́ kó mọ ṣe pilọti kò lè rí jẹ hmm. ẹlòmíì wà tí ò bá ti bá ń wakọ̀ ojú omi kò lè rí jẹ tàbí kó lọ mọ kó ẹja lódò kó wọn ta ó lè má rọ náà ẹlòmíì wà tí ò bá ti mọ bá wọn ṣe ṣe nǹkan kan lórí èpè pé ẹ jẹ́ kí n mọ wa mọ́tò ajé sásásá ó sá lọ sí ara Ògún ajé sásásá ó sá lọ sára Ṣàngó kò síbi tẹ́ ẹ dé tẹ́ ẹ ní bá ajé òrìṣà ńláńlá òrìṣà tí gbogbo ènìyàn tí gbogbo ènìyàn ń pé wá kiri òun ni wọ́n ń pè ní àjẹ orúkọ tá a jẹ́ ń jẹ́ ni. ẹ̀wọ̀n tẹ́ ń fìdí ẹ̀ múlẹ̀ ni pé ẹni tí ń ṣiṣẹ́ ajígbárin mú ibi tájé tiẹ̀ wà nù ẹni tó jẹ́ pé ń ṣiṣẹ́ pé à ń pẹja lódò ni àbá ń di omi à ń ta pure water hmm. níbi omi lajé tiẹ̀ wà ẹni tí ń jáwé tí ń jẹ́gbò níbi ewé àti egbò lájé tiẹ̀ wà ẹni tí ń sọ̀rọ̀ bíi tiwa yìí ajé tiwa wà nínú afẹ́fẹ́ kọ́nu ó wẹ̀ pé bí ẹni kálukú ọ̀bá dìskọ́fà rẹ̀ kò ní mọ bí tájé rẹ̀ wà alájà Kudat Ọmọlájọ pẹ̀lú àlàyé tẹ́ ṣe kalẹ̀ yìí bájẹ́ bá wá sá lọ nínú iṣẹ́ ẹ̀dá ọ̀nà ìwọlẹ̀ ẹ̀dá àgbà pàjẹ́ padà. ẹ ṣeun ọ̀nà tá a lè fi gbá pàjẹ́ padà ni pé ẹ pé alájà Kudat Ọmọlájọ kán bá ẹ ṣàwárí ayé ẹ ǹjẹ́ ọ̀nà wo la jẹ́ gbà jáde alájà ẹ̀hún tẹ́ ń fìdí ẹ̀ múlẹ̀ ni pé kí wọ́n pè yín ẹni tó jẹ́ pé ó ti ní tẹ́lẹ̀ ó ti ń lè po bíi mẹ́fà àbọ̀dẹ́gbàlagbà olóṣèlú tó gbajúgbajà ayé ọ̀tí ẹ̀wà àwọn ọmọ ti dẹdu arinlẹ̀ ṣérú ẹni bẹ́ẹ̀ bọ́ bá pè yín ṣé ajé lè padà sínú iṣẹ́ rẹ̀ ni. ẹ ṣeun nǹkan náà ló sá lọ nínú ayé ẹ kí ló sá lọ òun la ajé tà sọ yìí hmm. tí ajé bá sá lọ nílé ènìyàn tàbí ó sá lọ lára ènìyàn tí ajé kúrò nínú sẹ̀mí ayé èèyàn kò jẹ́ kò sí Hmm. Hmm. tó bá jẹ ààrẹ rí wọn á béèrè lọ́wọ́ rẹ̀ pé ẹ sì lẹ́ni ìjà rẹ rí. Hmm. ọ̀hún ìdènà alájà tẹ́ bá rí alájà tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tí ò ṣe dáadáa ẹnu mi gbà lórí atẹ́gùn ẹ wàá rí i pé ajé ọ̀wà sá lọ bẹ́ẹ̀ wọ́n ní ṣé lè ṣe sọ̀nà erébù rí ṣé lè ṣe sínétọ̀ rí pẹ̀lú adúrò owó tí wọ́n kó ní gbàbá yín gbàbá yín gbàbá yìí. ṣé rí bí pàtàkì jùlọ láyé ṣé tí ajé ń fẹ́ tó fi ń dúró tìyàn ẹ ṣàwò mà. òtítọ́ la jẹ́ ń fẹ́. Hmm. àtàánú. àtàánú ajé kì í dúró níbi ìdọ̀tí. Hmm. Hmm. ajé kì í dúró níbi èké tó bá fi èké kó ajé jọ. lẹ́yìn bá fi èké kọ̀rọ̀ jọ. ìgbà tó bá yá a kúrò níbẹ̀. òun ni ajé fi ń sá lọ lára ẹlòmíì tó ti dúpọ̀ owó ìṣòlórí rí owó ilẹ̀ yìí yá onílé epo mẹ́fà rí tó wá dẹni tó sọ fún pé áá ẹ sì lẹ́ni lówó rí. ẹ sì lọ sọnà rébù rí. ẹ sì lọ sọnà rébù rí. ẹ sì lọ kọ́lé epo rí. ẹ ló kọ́lé epo rí. ẹ ti ló ti kọ́wé estate ah, rí. ẹni ẹlẹ́tí ó ti ìlú òyìnbó ló ń gbé tẹ́lẹ̀. Hmm. kí ló wá dé tó padà ṣe kọ̀ǹdọ́. kábíyèsí ajé ló sá lọ lára rẹ̀ tó ṣe security. ajé ló sá lọ lára rẹ̀. tí ajé bá sá lọ lára ènìyàn ènìyàn á rí wípé two plus two òun kò fún òní fọ́ mọ́. kò ní rí two plus two ṣe mọ́ kò ní rí one plus one ṣe mọ́ débi. tún gan ò ní dúró kò ní rìn kankan gé mọ́. kò ní rìn kankan tún débi pé yóò ní kankan ta débi yóò ní kankan fọ́mọ́lẹ̀ bí ilé alára irú ẹni bẹ́ẹ̀ ọba ti rí kankan tú tí ò rí kankan ta kò lè rí kankan fọ́mọ́lẹ̀ so ìwọ tó ò bá ti rí kankan tú ó ti mọ̀ pé ajé ti lọ nílé ẹ̀ ọwọ́ ata ọ̀rí kankan ta ó ti mọ̀ pé kò ságé mọ́ ọwọ́ ṣeṣeṣe ọ̀rí kankan fọ́mọ́lẹ̀ ó yẹ kó tètè pé alájà kúdúrà tó. ẹ alájà ṣe rí ohun tí màá fi gbà pé òótọ́ òótọ́ lẹ dání ń sọ lórí atẹ́gùn lónìí ó tó bí ọ̀sẹ̀ bíi mẹ́rin kẹta wá bí wá ní olódò wọn náà tọrọ ohun tó bá fẹ́ nídìí ajé hmm. wọn ní ìwọ ọlọ́run èmi tiẹ̀ ṣe bí eré bí àwàdà ni wọn hmm. ní ajé ọlọ́run fi ṣe bùgbé ilé mi o mo fẹ́ ṣe níbi tí mi ò lérò o mo wá sùn níbì kan ó tó bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn ọ̀rọ̀ ṣojú bàbá òkodoro ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n hmm. wọ́n kà pé mi Abíọ́dún olódò jọba mi mi báyìí wọ́n mi mo fi títóbi Elédùmarè ṣẹ̀rí mo fi ọjọ́ kan tí ó kùn mi wọnú sàárè iléeṣẹ́ bàbá ni mo lò fún iṣẹ́ náà three hundred fifty three hundred seventy thousand wọ́n fún mi. Hmm. ìyá ṣáájú mọ̀ pé kéèyàn bá béèrè ọlọ́run ó ṣe wọ́n wá ní kèétọ́ síbẹ̀ o wọn ò ní sọ yòókù lórí atẹ́gùn kan má bàdà pé wọ́n máa lébi káàkiri. mo sọ níjọ́ náà lójú ọ̀gá oh, oh, oh, gbàgbé. bàbá bàbá òkúrò wa sọ pé ah, ah, láì mọ ẹnìkan kan bẹ̀ rí hmm. wọ́n sì pè ọ́ láti fẹ́dà wọ́n sì gbéṣẹ́ lé ọ lọ́wọ́. jíǹkù hmm. lásán ni òun yá wọ́n lè lọ ṣe jíǹkù wọn ní five hundred thousand wọ́n ní four hundred thousand lásán wọ́n sì sẹ́ndì owó náà sínú àkáǹtì ìrìn bí ti dúró lẹ̀ wọ́n tún fowó wọ́n fowó pé ajé lóòótọ́ kéèyàn máa bọ ajé yá. tẹ́ ah. ẹ rí bẹ́ẹ̀ bá bọ ajé ọwọ́ abọ ajé ọlájé ò dá ilóhùn ọlẹ́bọlẹ́rù ni ẹni kó túnṣe ọwọ́ rẹ̀ wò gbogbo ẹnu mo fi ń wí òrìṣà ajé kìí ṣèké tó bá fẹ́ ká jẹ́ dẹ́ lóhùn. èmi ò tiẹ̀ tí ẹ̀yà ìwọ̀n bọ̀ èmi kẹ́ ẹ̀ béèrè nídìí ajé ni. sábà dọ́tà ń wí mo ní ẹ̀ náà kàn tẹ̀lé mi ní ẹ béèrè mm. mo wá ní kíkálukó béèrè ṣe àpò ọ̀la bèrè nígbọ́nà bí ìgbà pà ń ṣeré. èmi ò rò pé àwọn ọ̀gá jò ó béèrè wọn ò béèrè o. mo ló dàbí eré o mo ní kì í ṣeré o hmm. ẹ̀yin ẹ béèrè nígbà tó bá fi di gbọ́bà yìí kẹ́ wá fún mi lábọ̀ kì í ṣe pé tẹnu nǹkan táwa gbé dání reality ni òtítọ́ ni hmm. ẹ̀yin ẹ pàjẹ́ sínú iṣẹ́ yín ṣe rí bí ṣe rí bí ìdọ̀tí bá pọ̀ jù lára hmm. ọ̀nà kan ló mọ̀ funfun lára tó mọ ní ẹ fi tán ra tó bá ti pọ̀ jù wá ní kí lọ wẹ̀ tí pé ó ti rìn nínú ẹ̀gbin ó ti bẹ́gbin pé ó ti bẹ́gbin jẹ ó ti bẹ́gbin mu wọ́n ti wá di ọ̀rọ̀ rẹ̀ mọ́nú àwọn àgbà tí irú ẹni bẹ́ẹ̀ bá pè mí alájà ìjọ ẹ bá mi wò mí wò àwa sọ fún pé lọ ṣètùtù àgbà mm. tó o bá ṣètùtù àgbà tán ni kó o tó bọ ajé nítorí pé ajé kì í dúró níbi ẹ̀gbin ìwọ tó wá kàn pé ajé nìkan ni mo fẹ́ bọ màá wá wo ẹlòmíì tí má gbé fáìwò wọ́n lọ bá ajé bóyá yóò dán lóhùn mm. pẹ̀lú ìdọ̀tí tó wà lára yìí ọ̀pẹ bó ṣe ní ajé lára tó tó jẹ́ pé wọ́n répo wọ́n rí ìgbálẹ̀ wọ́n rí sùgùdù wọ́n rí ẹyí gbogbo nǹkan níbẹ̀ tó jẹ́ pé nǹkan ajé. kò sí nǹkan tó wà lára ọ̀pẹ tí ọ̀la. tí ọ̀pẹ bá dọ̀tí tẹ́ ẹ̀ bá wẹ̀ ní rí kankan mú lórí ẹ̀. kábíyèsí o. ọ̀pẹ tó bá ti dọ̀tí tẹ́ ẹ̀ bá lọ wẹ̀ ọ̀pẹ yín àwọn tó bá ṣiṣẹ́ rẹ̀ kán já mi kán nírọ́ ni mo pa. ọ̀pẹ tẹ́ ẹ rí bó ṣe jẹ́ igi ajé ni nínú igbó tó sì jẹ́ igi tó ipó ní sùúrù onífaradà torí ọ̀pẹ jẹ́ igi tó ní sùúrù tó nífaradà táfẹ́fẹ́ bá ń bọ̀ ló rọra tẹríba níwájú afẹ́fẹ́ ni ó sì ní tẹríba hmm. torí ẹ̀ ní afẹ́fẹ́ ò ṣe kí ń wú ọ̀pẹ lulẹ̀ ṣùgbọ́n igi tó kú ọmọ bá fẹ́fẹ́ ṣe gbàdìgbàdì ni ibi tó ti fàjẹ gbàdì àkàjà ọwọ́ igi mi lulẹ̀ ni hmm. bí ọ̀fẹ́ ṣe wá ṣe tó yẹn tẹ́ bá fẹ́ rí oore níbẹ̀ àfi kẹ́ ẹ wẹ̀ ẹ́ bẹ́ẹ̀ làwa ènìyàn bá a ṣe lóore lára tó tí president wà lára wa tàbí mọ̀ mí ànímọ̀ pé gómìnà là tọ́jú lọ́wọ́ tẹ́ ẹ̀ bá wẹrú ọmọ náà kẹ́ ẹ tọ́jú rẹ̀ dáadáa tó bá bọ́ sọ́wọ́ àwọn àgbà wọ́n sọ ògo wọ́n sọ́dọ̀ fún wọn lọ́wọ́. wọ́n ṣògo ẹnu. wọ́n sọ́dọ̀ fún wọn lọ́wọ́. ẹ̀yin alájà kúndà tí omi alájò ẹ tún mọ̀rọ̀ ajé ó tún débi ògo. bẹ́ẹ̀ni <laughs> ajé ló lo ògo ògo ló lajé. ajé ló lo ògo. ẹni tí ò bá ti rí ògo rẹ̀ lò ajé ló sá fún kí là ń pè lógo kí lèèyàn fi rógo lò ẹni tó bá lájé lọ́wọ́ olórógo lò hmm. ọlọ́ọ̀lógo ọwọ́ adébì kan wọ́n wá ní twenty thousand náà ń dá ọsí ògbáyé sì pé ọlọ́mọ ológo ọwọ́ kò bí ọ̀níwò lówó sọ wá rógo lòun. kábíyèsí o. tọ́ ọba ti lájé lọ́wọ́ lè rógo rẹ lò. kò sí tí gbogbo lọ́dọ̀ ẹni tí ò bá lájé ẹgbàgbé. ọ̀dà kórìtà chadé alájà kódà tìrìmì alájò àwọn èèyàn wa ní òkè òkun ní Dubai ní South Africa ní London ní Canada ní kéde France wọ́n fẹ́ mọ nọ́mbà tó wọlé ìwòsàn ìbílẹ̀ yìí wọ́n sì fẹ́ mọ ibi tẹ́ ẹ kéṣe ṣàdédé ìgbà tá a bá kó oògùn sínú pólíbàgì bàǹkù tá a fi ránṣẹ́ làdó èèyàn tó gbà o kò dìgbà tá a bá tó jó eré màálùú tá a jẹ́rí ewúrẹ́ tá a fi máa tá a fẹ́ lẹ́dẹ̀ kalẹ̀ láàtó mọ̀ pé dájúdájú àdúrà mi tó gbà pé a bá ṣàdúrà fún yín láti pàṣẹ ajé tí wọ́n sì lomi bá a ṣe lò tí wọ́n pè sínú iṣẹ́ yín bí wọ́n náà bá ti wà ló ti máa dúpẹ́ fẹ́lẹ́dùmarè kí lòun kó pàǹtíjọ sí ẹ́ kì í ṣe pé àwọn oògùn yẹn ọ̀jẹ́ ṣùgbọ́n ṣeé ṣe kí kádàrá rẹ̀ má gba nǹkan dúdú alájàkúrà tí o máa nọ́mbà wo gan lọ́wọ́ ilé ìwòsàn ìbílẹ̀ yìí mà. Hmm, nọ́mbà ni alájàkúrà tí o máa yìí Is zero eight zero. Is zero eight zero. six two. sixty two. six two. sixty two. four seven. forty seven. four nine. four nine. Is zero eight zero. Is zero eight zero. sixty two. sixty two. sixty two. sixty two. forty seven. forty seven. forty nine. forty nine. alájà bá mi yọ̀ǹda ẹ̀ lẹ́ẹ̀mejì Is zero eight zero. Is zero eight zero. six two. sixty two. six two. sixty two. four seven. forty seven. four nine. four nine. Is zero eight zero. Is zero eight zero. six two. sixty two. six two. sixty Forty-two, forty-seven, 47 nine